I ayé ní tẹ́ bí ó. ṣe jẹ́ o. bóòrè. ọ̀rẹ́ kí ló wá dé dúró báyìí. àìdè náà. àìdè àìdè àìdè. kí ló wá dé tó da kọ́ọ̀bù mi báyìí. Ah, the lord bless you. a <laughs> bẹ̀rẹ̀ amen jàre ó dáhùn sí bless me ọ̀rẹ́ ní jàre. kí ló ṣẹlẹ̀ wá da kọ́ọ̀bù mi báyìí. Ah, ọ̀rẹ́ ṣé kò sì ṣá. mo ní good news fún ẹ oh, and I cannot wait for you to see the good oh, news. Oh, glory to God. Okay, ṣe mọ̀ pé nítorí irú àwa báyìí tọ́lọ̀ bá ṣe nǹkan gidi fún wa mm. lọ́lọ́run ṣe máa ń fún wa ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pásítọ̀ tí wọ́n á ṣàdúrà sí. For your information, This car? I'm telling you. Are you serious? I'm telling you. Glory to Jesus. <laughs> Hallelujah. Man. Whoa. Oh. oh, praise the Lord. Uh-uh. Man, the Lord is good. <laughs> oh, this is beautiful. Man, glory to God. Glory to God. The Lord is good. All the time. Man, this is good to see. This is good to see. Ah. <laughs> Benga, Benga. All right. Oh, sorry, my bad. Pastor Benga. Better. So, hmm. Benga. Jare. Ọ̀rẹ́ mo ń jàre. Benga jàre jàre jàre. Ṣòro. Oh. Ó má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó dí ẹ lọ́wọ́ láti jẹ àwọn ìgbádùn ayé àwọn mùdùnmúdùn ayé kọ̀ọ̀kan ó mọ̀ pé at some point in our lives wọ́n láwọn kankan tó yẹ pé kò yẹ kéèyàn carry over torí tó bá carry ẹ̀ over tó bá dọ̀rùn gan ọlọ́run gan àbí ẹlẹ́jọ́ pé ìgbà tó ń jayé yìí ń bò ló wà ok look at me èmi gan tí mo kì í ṣe ìránṣẹ́ ọlọ́run look at what i'm blessed with oh look at me mo kàn tó náà ṣe fẹ́ mi mo dẹ̀ mọ̀ there are certain things àwọn pastors tó ń dojú wa you know tó ń ra private jet and all that. ọ̀rẹ́ ìgbára là ń búra jàre àbí kò ń ṣe mo mọ̀ well um, first and foremost um, i'm happy for you i'm happy because um, ọlọ́run um, bless ẹ mm. and that simply means wípé ṣorí gbogbo àdúrà tí irú àwa báyìí ń gbà fún irú ẹ̀yin báyìí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìtumọ̀ ni pé ọlọ́run ń gbọ́ àwọn àdúrà yẹn and hmm. that's why you have been blessed. Hmm, hmm. sori eh, gbogbo kan tó kálẹ̀ yẹn it don't really matter. do you get and again I am very comfortable as a pastor àbúrò yìí owó ìyá lára I am okay. sori gbogbo àwọn kan tó ń kálẹ̀ yìí they are just mere things they don't add up. Hmm. they don't gbogbo nǹkan tó ń kalẹ̀ you. jori tọ́lọ̀ let me even tell you something Okay. See, bá blessing you. God is blessing you so that you can be a blessing to others mm. He is blessing you so that you can bring more people into His kingdom hmm. kò bless ẹ wípé kò máa ṣe fàájì kò hmm. máa kóbìnrin kò máa rìn kúnrin that's not why He's blessing you hmm. so I, I need you to clear that part. So in other words. I mean, gbogbo nǹkan tí a ní vanity upon vanity, right? Of course, of course. <laughs> Ọ̀rẹ́. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Ah, obviously, ilé mi tí o sùn sí yàrá tí AC the last time To sọ láàárọ̀ ọjọ́ kejì tó ń ṣe bẹ́ẹ̀ ni pé kó má lọ lé pé kò ń síná ládùúgbò ẹ̀ vanity. And um, mọ́tò mi náà, tí mo fi máa ń gbé ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá ní tíì ní àti bá ti fẹ́ máa lọ́ọ̀sì náà tí bá pe káàpù ẹ̀ tí wọ́n gbé ẹ̀yẹ náà bá ní tíì lọ́ọ̀sì náà. You said God has blessed me so that I can bless others. In the wealth of the knowledge that God has given to me, sinmi létí ló ti sọ fún mi pé ọmọ mi yára ẹ̀ brain gba wisdom nítorí ìgbára là ń búra give to give to Caesar to Caesar jẹ́ kí nǹkan ayé jẹ́ tàyé ọ̀rẹ́ àmọ́ bọ́ọ̀rùn ṣe máa rí o oh well yes <laughs> ọlọ́mọ àṣẹwá lóṣù ní ìwé ìṣùgbọ́n ọmọ báìbù. Hmm. Um, let me even ask you this question. go ahead. now gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí hmm. àti ilé mm-hmm. àti mọ́tò àti gbogbo blessings ọlọ́run ti fún ẹ mm-hmm. jọ tó bá bá yín sọ̀rọ̀ yìí mélòó ló fẹ́ mú lọ sọ́run. àbọ̀ ah, wáyé jẹ gbádùn ẹ̀ náà. so kí ni èrè ẹni tó jèrè gbogbo ayé tó dẹ̀ pàdánù ẹ̀mí ah you die well. you die well. <laughs> yeah. ṣé ikú kankan wà tó ń jẹ́ die well. Ah, o oh, baby, o kàn ń fáyìn sí ni. ah ah wo sórí bóyá ṣe mí yẹn ó dàbí pé kí n para mi ṣe lọ́hùn-ún ah, ọlọ́run ó di dandan. ó di dandan àbí ah, ah, èmi gan sáyẹnsì ó wù mí ni ó wù mí àti ó dàbí kí n kún torí ẹ. Ah, ó di dandan máa ṣe náà ni. ó ga gan o. torí ìyàwó mi tó wà lé mo jẹ ìfà mo lè lọ torí ẹ. ó ga gan o. ojoojúmọ́ ló kàn fún àìsí ṣé o ní ìdòwò ṣá àbó o ní ìdòrí mi gan wọ́n sẹ̀. gbẹ̀gà kí ni tí wọ́n gbọ́ tó ń ṣe yìí ní mo nǹkan tó máa mú ẹ lọ sóko òparun tó máa ṣí ẹ léjì tó máa bàtẹ jẹ ló máa ń lawọ́ lé lọ. mọ́mí ó tún wá mi débi. Ah! ṣojú bí ẹni orí kan tó wọ àbọ̀ra ni. nínú ṣọ́ọ̀bù ni ṣọ́ọ̀bù tó ti kẹ̀. ó kò parun ló lọ́wọ́ lẹ́yìn. several times lónìí kò dẹ̀ sígbà tí mo pe ọkọ mi tí mo bá sọkọ tí ẹ̀ka kún kò take me serious rí always busy in fact ó busy ju aago lọ ìtura mi ṣe ní kí wá fi tóyún létí tẹ bá lè mọ nǹkan tẹlẹ bá wá ṣe sí kó tó di pé wọnú ayé lọ. èṣù lágbára àmọ́ kò ní ìgbàlà kankan bẹ́ẹ̀ ṣe lálàá yẹn ọlọ́run sọ̀rọ̀ fún ọlọ́run sọ̀rọ̀ fún ó ní nǹkan tí ọlọ́run fẹ́ ṣe tó fi fà láyà wọn ẹ ká gbàdúrà wọn. jésù olúwa wa. ẹ wò sítáà rúùtù yípa lọ́nà fi hàn kálẹ̀ tí ò ní mi sí ọlọ́run sí kò ní kàlà náà kù àlà ọ̀nà tí ọlọ́run máa fi ń báyàn sọ̀rọ̀ ni ẹlòmíà lálà agbàgbé kò ní rántí mọ́ rárá tó bá jí iṣẹ́ ìṣù èmi àlàlà kò ní kà kún ṣùgbọ́n direction tí ó yẹ kí wọ́n take ìṣọ́ra tó yẹ kí wọ́n ní ni wọ́n máa ń rí nínú àlá. ẹ wo àwọn àtàdúrà ni ẹ gba àwẹ̀ àtàdúrà ọjọ́ méje biribiri láì jẹ nǹkan kan láì mọ nǹkan ẹ̀yà tó kọ yín lẹ́yìn ẹ̀ ọlọ́run bá kó sí ọlọ́run ti fàlà hàn yín ó ti parí iṣẹ́ olùṣègùn lolúwa ti parí iṣẹ́ kó fi hàn yín kí wọ́n á gbàdá lè lórí ká rò pé àwọn ọlọ́run ti ṣe má ayé rẹ̀ wọ́n níjà wá tẹ̀lé tara ìdí ayé kò níjà wá tọmọtọmọ. Canada trip mi tí mo ti ń wo bí òkè ńlá tó wà níwájú mi ọlọ́run sókè yẹn tẹ́lẹ̀ oh, ti Canada yẹn bọ́ sí kò dẹ̀ kí ṣe pé wọ́n kúkú ń dowó lẹ̀ Canada náà bó gbogbo nǹkan tí mo rò lọ́kàn láti lọ ṣe bí mo ṣe débẹ̀ everything ló lọ dáadáa even àwọn opportunities tí mi mọ̀ kó lè yọjú lọ gbogbo ìlú lọ. Ah, thank you Jesus ọlọ́run lọ pẹ̀lú. nígbà tí ọlọ́run dẹ̀ wá ṣe lè tàn wá wò pé ah, ẹ̀yin tí ọlọ́run lò ẹ̀yin náà gbọ́dọ̀ rí ọwọ́ mi ẹ gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ti gbọ́ àdúrà ẹ gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ti ṣiṣẹ́ ara ọlọ́run ṣiṣẹ́. ọgbà ní fọlọ. ẹ wọ mo fẹ́ ṣe transfer sí ẹ pé àkókò ti dé àyíká. ẹ bẹ ṣe bàbá àbí ẹ no sir no sir. so um, ẹ bá mi pe account details yìí. okay um, two zero zero. two zero zero. four five eight four five eight one nine zero seven one nine zero seven. Yeah. Bank. First bank. First bank. Mr. Mr. Baker. Owó ẹ̀yẹ ṣé Yeah. ló máa bẹ̀? Ṣé ṣọ́ọ̀pù owó ẹ̀yẹ ló Okay. okay. Done, sir. Five million naira. Eh? Five million naira. Five million? Yeah, I will confirm it eku kato seke meria katos labro kete sokete ah the lord bless you the lord increase you ah five million. sister. irú èyí báyìí là ń gbàdúrà tí màá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ wípé we have prayed for them we have blessed them in diverse ways but they don't reciprocate they just go and ẹ máa wá wọn èmi ò ní já barabura. ah no no no no ẹ eh, àwọn gbogbo èèyàn kọ́ ló máa ń múre báyẹn ẹ wo sista Abisola I am so so grateful I can't thank you enough. Oh, glory, thank um, you, Jesus. Sir, something else. See, anything, just say it, anything for you. Okay, on the 15th. Of this month? Very well. Okay. On the birthday, me, so oh, I would really God, like you to be God. there. Ah. Yeah, I'm fair. Celebrate. So ah. I want you to be there. And to share. Honestly, because of the kind of work that we do, I don't attend birthday parties. I, I honestly don't because we cannot marry and we need to be cautious of the kind of things that we do. So, ah, oh Jesus, what do I do? What do I do? Pastor, I understand you, but if you invite him once Èmi invite sí birthday mi kẹ́lẹ̀ wá Bí gbogbo yẹn lẹ́jàre, ṣèbí mo sọ fún ẹ, I told you that the God that I serve has a way of blessing his own people. Tó bá rí àwọn orin ńláńlá tó náà ń ṣe fún mi lẹ́nu ìjọ́ mẹ́ta yìí you will understand that I don't serve God in vain. Alright, calm down ẹgbẹ́ sanlẹ̀ kí ló kí wàá ní karamọ̀ orí wo lọ́lọ́run ṣe fún ẹ tí òṣèré ẹ̀ fẹ́ràn kan rí. see don't get it twisted èmi ò sọ pé kéèyàn máa sìn lọ́hùn the only thing I've been saying is that ká má kí kòkó dì kan àsìkò àti sin lọ́hùn ọ̀tọ̀ àsìkò àti ṣayé ọ̀tọ̀ we all know that religion has been the opium of the masses right from time yes kò síbi tá a fẹ́ tì sí. ee ọ̀rẹ́ má jẹ́ kó di pé ẹ ọmọ pẹ́ni tó bá jẹun kánú ló di pé tó bá ti fẹ́ sin ó máa lára díẹ̀ tó bá fẹ́ gbé sínú kínní tó bá lọ di kán ló máa bèrè ẹ̀ lọ́rùn pé kí ni wọ́n fi gbèsè ayé ẹ̀ ṣe jayé orí ẹ̀ why you still can. <laughs> bọ́lá ṣe ń bless ẹ ló ń bless àwa náà ó wá ń balance ẹ. anyways i'm happy for you okay anyways anyways kí ni plan ẹ fún fifteenth of this month. on the fifteenth mm, uh, mi ò rò bí mo ní any appointment for that day yet. ẹ mo fẹ́ kájọ débi kan ni yes yes jọ ma appreciate ẹ Ma disappoint o. okay if that's the case then it's a date. Ah, okay. <laughs> No problem, yeah. Okay, okay. John Mattis, I really appreciate it. Mm? Okay, all right. For sure. Thank you. God bless you. Mm? Okay. Èmi àti ọ̀rẹ́ mi fẹ́ jáde tí sísá mi bá dé bá mi sọ fún mi. Ẹ fẹ́ jáde? Ṣé ẹ̀wọ̀n time ṣá? Ṣé ọmọ mo ti caution ẹ lórí late night? Mi ò like mi ní fẹ́ kẹ́ máa rìn lálẹ́ ìwé tí sísá mi bá bá mi sọ fún un. it's alright. alright well, well take care ẹ má pẹ́ rárá o okay. Ah. nígbà tẹ́yìn náà mi nẹ̀yìn ẹ ti pè mí pé tó à ń jáde o èmi á sì wá sílẹ̀kùn fún yín níbo lẹ́ bọ́sà àbúrò ẹ̀ kí n ṣọmọdé náà kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ bá ń pariwo. ìgbọ́n náà ṣe fẹ́ máa pẹ̀lú ọ̀bọ̀ jáwùrà ni ó mọ̀ kó tó bá ti mú mú kù mọ́ ọba òṣì lọ́ máa ń ṣe. Ah, ọ̀rọ̀ yẹn pọ̀ bí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó máa sẹ́ ń sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ à ah, èmi ìmúkú ìjẹkújẹ erékèrè. àpárọ̀ yìí.

ṣe bẹ́ẹ̀ ni. ọmọ kan tẹ̀mí fi mo ń rò pé àwọn ọmọ ní early birds kò jẹ́ pé àwọn alábùkílé kò jẹ́ pé inner night àwọn kan tẹ̀sí ṣe night night party ẹ̀dẹ̀kẹ́ ló máa ń make sense jù. ṣe ń wò wá amúlòdùn ni wá. obviously ah. obviously. <laughs> and here you're going to have loads of fun. pépà ṣe fẹ́ sí ni o a máa bà yín jẹ́ a máa ṣe yín yamayama. um you know what please could you just move to the back. ẹ má jẹ́ kó lọ síbi ó dà kó tutù mú mi ẹ má ti jẹ kó lọ síbẹ̀ òtútù mú òun ti wà ókè náà tiẹ̀ òun ti feel some kind of heat. stop that stop that what's the meaning of that ah kí ni gbogbo gbogbo nonsense ẹ bá mi try i'm not here for this nonsense. Lalu, ẹ ẹ sọ̀rọ̀ yìí mi outside. Owó gbẹ̀ngà ọmọ ilé ẹ̀ṣẹ̀ kan wọlé ní kùmí ni, báwo ni máa ṣe báyìí náà? girls, don't sweat it. I cannot ẹ̀ you ti yé yín. Since this step yẹn ti fail, move to Step two. Ah, ó jẹ́ bó ṣe máa jẹ́ ọ̀rọ̀ tí mo ah, <laughs> ṣiṣẹ́ lé lórí gidi gan-an mo dúpẹ́ o pásítọ̀ olúwa olóhùn ṣàgbára dọ̀tún bó bá dẹ̀ ṣe jẹ́ ẹ lè pè mí eh, eh, anytime ẹ má ọ̀rẹ́ eh, ẹ pẹ̀lẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi o ẹ ṣé pásítọ̀ ẹ ṣé um, so ẹ make sure pé ẹ ṣe gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe alright àwọn tó dẹ̀ ní fellowship ń rọlẹ̀ yìí ẹ make sure pé ẹ attend sí wọn alright sir okay if there's any other thing or do you have anything you want to no, tell me no at all sir are you sure yes sir ẹ pẹ̀lẹ́ sísá Bísọ́lá. ẹ kú iṣẹ́ Ọlọ́run. olúwa kú iṣẹ́. olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tun. pásítọ̀ ẹ mẹ́rin ni orí tẹ̀mí yẹn ò dáa bẹ́ẹ̀ ṣe mi orí yẹn ò dáa. ṣé kò tó kí mi rí sísá Bísọ́lá ó tó kí mi rí náà. pásítọ̀ ẹ mú mi it's not that was not me. so who was it. èṣù ni. ó ṣe jẹ́ pé títí gbogbo ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ èṣù lẹ́wọ̀n máa pè. pásítọ̀ ewu kì í ṣèmi náà àwọn ẹ mọ̀ pé tí èṣù bá fẹ́ mú yàn èèyàn tó súnmọ́ ló máa lọ àwọn ọ̀rẹ́ mi ni àwọn tó wá fún event mi níjọ́ yìí mi ò mọ nǹkan tó mix mọnu drinks tó fún mi ó kàn dé ń dùn lẹ́nu mi ni i didn't even know mi kí n mọ tí bẹ́ẹ̀ ṣe ń wò mí bọ́ mi mọ gbogbo orú nǹkan tó mix mo bí mo yẹ mú báyìí the devil just took over ah èmi kọ́ ni mo ṣe gbogbo nǹkan tẹ̀ ń wò yẹn it was not me mi ò lè ṣerú ẹ̀ fún kí ni why for what kí lèrè mi fẹ́ jẹ́ Mr. Bisola ẹ jọ mí lójú gan honestly ẹ jọ mí lójú gan you know the kind of respect I have for you I told you I don't go to parties I came because I wanted to honour you ẹ wá ẹ wá jẹ́ kí Sátánì fẹ́ máa ya yín lò ṣé ẹ̀ mọ̀ tí Bíbélì sọ ni Bíbélì ní ègbé ni fún ẹni tí a bá ti pàṣẹ rẹ̀ ṣubú tàbí tí a bá ti pàṣẹ rẹ̀ kọsẹ̀. Ah, ojú wa tẹ̀sù torí bẹ́yìn ṣe wà ẹ dáadáa pẹ́ẹ́nì ẹ kọsẹ̀ ẹ dẹ̀ ṣubú. Ah, ṣé ó dìgbà tí ń bá wa ṣubú ṣé yẹn ló wá dáa. I'm really sorry. Mo kàn ní pé kí n tó wá dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ make our time ẹ wá kí n dẹ̀ apologize fún nǹkan tó ṣẹlẹ̀. I'm really sorry. Bíbélì kọ́ wa wípé tí ọmọ làkejì wa bá ṣẹ̀ wá kí a máa dáríjì wọn torí pé àwa gan ṣe Ọlọ́run ọlọ́dẹ ń dáríjì wa we taught to forgive so for me honestly I've forgiven you okay and um, i would advise ṣe try kí ẹ máa careful ẹ try kí ẹ súnmọ́ náà okay ẹ gbìyànjú kí ẹ máa gba àwẹ̀ àtàdúrà tẹ bá ń ṣe gbogbo orú nǹkan báyẹn iṣu ni it's just because your heart is empty. mo ti ń wò pé ká ní pé kì í ṣe I'll just start today. I went back on a 40 day. Bóyá kí n ṣe 40 no, days. No, no, no, no, Sister Bisola, you don't have to fast for 40 days. All you need to do is try and get closer to God. Do your prayers, read your Bible, and attract my fellowship. You know, when you fellowship, you you know, you you always be in the company of good people. It's alright. So, èmi ti ń lọ tẹ́lẹ̀ kẹ́ No, yeah, I'm má worry, ẹ má worry. I'll, I'll find my way pàjẹ́ ìgbìyànjú mi ọba ọ̀run ràn mí lọ́wọ́ àdánwò tí ń bẹ níwájú mi ó ọba ọ̀run mi ò rí i mo ah, ń lọ fún meeting kan ni so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé mo wá try to get a cab ní side ibi. Okay báyìí kan lè máa dúró sí bus stop báyìí please just call me. Ah, but ibi tí mo lọ ṣé ó papọ̀ mọ́bi tí ẹ̀yin lọ ṣá. ẹ̀yin ẹ má wòrí ẹ tẹ̀ ṣe wọlé náà. ok wọlé ah irú èèyàn bíi tí yóò kàn lè máa dédé dúró sí ibi tí bẹ́yẹn. Ah. Oh. bí o ṣe pọn ilé kò pọn church lè kò pọn àwa náà lè àwa tó ti mọ̀ mọ́ yín. ẹ wò sísá Bísọ́lá. kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lábì ni o justice delay ni mọ́tò mi ní ẹ́ńjìnì ẹ̀ náà and the car has been okay mi ó kàn yà mí lẹ́nu kó mo ṣáà rí i pé engine ẹ̀ ò start but ó wà lọ́dọ̀ mechanic ṣe alágbára náà any moment from now I think I should be able to get it back because they are already working on it. pẹ̀lú ṣe dẹ̀ ṣùọ́ pé kì í ṣe ẹ̀kọ́ tó fún problem tẹ́lẹ̀ because tó bá ti dín pé mọ́tò bẹ̀rẹ̀ sí máa ṣe yánmayánmá ó ti ní ìdí change bá ti tẹ bá tún ṣe lé ní tó another problem. ẹ wo ẹ má jẹ́ ká dára láàmú èèyàn gan-an ara à ń fọ́ sí so it's a normal thing for cars to get back but like I said ẹ má worry you will get it fixed. ẹ mo actually mo lọ sí Ọbalẹ́ndé avenue ẹ a ní meeting kan bẹ́ẹ̀ so uh, I just need to get there. That's quite fast this with my pastor. Anything <laughs> for you. I thank you. I really appreciate I really, really appreciate it. So about any share about anything general. She could just Okay, and I hope you are praying. Emma má bínú sá, ẹ kú jókòó. Madam ní kí n sọ fún yín fáwọn. All right, ẹ ṣe gan. salam? Ekasso. Ekasso. Ekole. Shalafiale. Please have your Thank you very much. Báwo lẹ fi ní? Adúgbò lọ́wọ́ lọ. Adúgbò Um, I actually came to say a very big thank you because God has actually used you to bless me in so many ways, especially pẹ̀lú mọ́tò tẹ̀sẹ̀ pé fún mi. Pastor, that time ṣe ni It is because you are wáyé pé mọ́tò yẹn sí, màmá fẹsẹ̀ rìn káàkiri ni. ẹ wá ní láti wá sílé ìbàrà láti sọ pé kẹ wá máa dúpẹ́ ká sọ pé èèyàn mi ni mo fún mo but from me to you it's nothing because ẹ mo ya ara yín. ẹ ẹ mọ bẹ ṣe tó ni rí kálẹ̀ mọ bẹ ṣe tó ni ẹ tiẹ̀ ní ìwò bí ẹni pé mo ṣe ẹni tẹ̀ mí yá ṣé rí nǹkan tí mo ṣe fún Okay, ó kéré nínú nǹkan tó wà lọ́kùn láti because relationship wa and your relationship tí mo dẹ̀ ń wò pé a máa ní náà wọ́n mutually benefiting because prayer yín òun náà ló help me to gbé mi débi tí mo wà yìí and tá a bá continue further bẹ́yìn bá ṣe ń enjoy èmi náà máa enjoy bẹ́ẹ̀ mi náà bá ṣe ń enjoy ẹ̀yin náà máa enjoy so ìgbádùn máa máa wọnú ara wọn ni. ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ sọ́n sìn do you know it's actually very scriptural because bíbélì pay above all things wish that thou might be prosper as your soul prospereth. So ìgbádùn yẹn gbọ̀ngàn nìkan tí bíbélì fẹ́ kàwọn ṣe. Ẹ ṣe kò mọ appreciate that. Thank you very much. Pastor, ẹ ṣe tètè wá yọjú sí mi lẹ́nu. Mo hope pé màmá rẹ̀ yín mọ́ ọ̀fọ̀. Ah, Àánú lágbára Ọlọ́run lágbára Ọlọ́run mi ò ní jìnnà sí So báwo lẹ business? Báwo ni life generally? We thank God o, àdúrà yín gba everything lọ dáadáa. Mo realize pé the more tí máa ṣe ń súnmọ́ yín sí, nǹkan máa ń lọ dáadáa. Èmi gan ti wò ó pé mi gbọ́dọ̀ oh, Because it's tí kí n ṣe pé regularly bá a súnmọ́ra wa it's why imagine situation to yẹ pé to tún wá súnmọ́ yín again. Ma, thank you, nǹkan lóko ayé má ṣe rí mi pàjẹ́ ìgbìyànjú mi ọba ọ̀run ràn mí lọ́wọ́ àdánwò tí ń bẹ níwájú mi ó ọba ọ̀run mú mi borí rẹ̀ o. Eh, i'm sure of words right now. Eh? irú wa láwọn lílé báyìí sí géńdé ọwọ́ kọ́kọ́ bọ́ọ̀ má jẹ́ kí n sunkún lórí ọkọ ẹlẹ́dàá mi màṣánú mi wò lọ́hùn. sísá mi ẹ ṣáà calm down àwọn máa try náà ni. kí n calm down lórí pé géńdé ọlọ́run kúrò nínú ilé mi àárí kí n calm down ọkọ mi là ń sọ̀rọ̀ ẹ̀ orí kí n calm down. Ah! ẹ ní sùúrù ẹ ṣáà ní sùúrù ẹ fọkàn yín balẹ̀. ẹ ah! má ṣe ra yín léṣe. Ah! ọkọ mi mo ti wà mo ti wà worried látara mo ti mo ti gbẹ̀ngà gbẹ̀ngà. gbẹ̀ngà. nǹkan sára o gbé nǹkan sára ni fi ń gbé nìga ṣá gbẹ̀ngà tó mọ̀ kan gbé mi oh gbẹ̀ngà tó mọ̀ mi gbẹ̀gà lọ sí àwọn lẹ́bù. ìfà àtijọ́ rí bóyá ń sàmì yìí kò yẹ kó rí mi máa wú ni do you know what do you know um, this is the best season of my life mi ò mọ̀ pé òun kọ́ báyìí mo miss one on one now check it out. gbẹ̀ngà mm-hmm. mi ò sá ẹ̀ ó ṣiṣẹ́ débẹ̀ but who could have thought that ah, ah, pé wọ́n gan gbé nǹkan ah, nǹkan ó pọ̀ ó pọ̀ gan. ọmọ tó ṣẹlẹ̀ kò sí ẹni tó mọ ẹmọ ká fẹ́ràn sẹ́nu ká wà tí kò sẹ́ tí ò mọ yẹn gbogbo àná la mọ. ìlera ìlera ló máa ké kókókókó ló máa dé táì ló máa dé táì bá ádàbí pé. ohun tó ṣẹlẹ̀ ń gbà yẹn èmi kẹ́mi kan ló máa ń ló ń disturb mi gbà yẹn nfa mo láti lẹ́mìí ẹ̀ dànù ní sórí ibi tí mo wà yìí ibi tí mo fẹ́ kú sí mo wà yìí. ibi náà ló máa kó sí tẹ́lẹ̀ o ní kankan tó ń lọ o rí i pé mo gbẹ́sẹ̀ lé ẹ̀ pa ni. the kind of fun i'm having here kátó mo ti mọ pé eré epo gbà tó ti ń ṣe kíní ẹ̀ wá ti. oúnjẹ yẹn ti rẹ̀ ló ṣe ní sábẹ̀. ok ó make sure pé ó fi àwọn ẹran yẹn sí ẹja pọ̀n ẹja kíka gbígbẹ tútù yẹn mo fẹ́ fún Gbénga mi ní treat. ẹ nà ó ní láti replenish iṣu ti yẹ nà. màmá fi kún ah, tèmi bá mi o mm. o baby mm. ṣé kí n surprise ẹ ṣorí tí n bá kọ́kọ́ jẹ oúnjẹ yẹn tán tí mo wá descend lé lórí màá lá ẹ màá rún ẹ fa màá kó ẹ jẹ bíi ṣé pásítọ̀ pásítọ̀ gbẹ̀ngà pásítọ̀ náà wọ̀ hàn. jẹ́ ká kọ́kọ́ lọ náà nìṣó nìṣó let's just go. àrùn ẹ máa kó ẹ̀jẹ̀ mi tì. ẹ dá Túnjí ẹ jẹ́ ká fi sùúrù kún ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo fi Kristi bẹ̀yìn ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe sùúrù. ẹjọ́ torí Ọlọ́run mi ò ní ká dáná ìjọrú èmi kàn fẹ́ kí a jọ mọ̀ pé tí a bá pera wa ní àgbàlagbà àjọ ìjọ ọ̀pọ̀lọ̀ máa tójú wa dàrú ká má lè sọ ọ̀rọ̀ níta àjàgbá chọ́ọ̀chì fún náà nìyẹn ẹ pásọ tí à ń sọ ń pa ẹ̀ yìí nígbà kan rí ó ṣe ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ nígbà padà yà á ti gba wá chọ́ọ̀chì ọjọ́ kan nìyẹn tí a máa sọ ọ̀tọ̀ ní tí máa sọ ọ̀tọ̀. àwọn àgbàlagbà wọn sùúrù sékúta jẹ náà irú àwọn ayé gbọ́dọ̀ wà ní gbó ká tó máa fọ eyín kí bẹ́ẹ̀ kó kókó tún dàrú ẹni dàrú lórí ẹni o àdúrà tèmi rè yẹn o. ẹ ẹ ẹ ní sùúrù chicness bíbọ sùúrù wo lẹ sọ̀rọ̀ npa ẹ ẹ ẹ dẹ fúnra yín lọ́rọ̀ sọ sùúrù bìí sí báwo torí ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ o ẹ wọ ẹ mọ̀ wípé èmi ò kì í sí nídìí àbòsí rárá bí ọ̀rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ báyìí lèmi ṣe máa àdírẹ́sì ẹ̀ pásítọ̀ Gbẹ́ngà tá a sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ yìí nígbà kan rí tó bá fẹ́ wàásù nínú ìjọ yìí a máa ma fíìlì mi sí ọlọ́run ni holy spirit máa sọ̀kalẹ̀ ní tá a máa ma pé yes èèyàn ọlọ́run ló ń preach fún wa yìí bọ́ nísìnyí tí pásítọ̀ Gbẹ́ngà bá ń sọ̀rọ̀ bí ẹni wípé ó sọ kàtàkàtà lẹ́nu ni ẹ wá ní ká ní sùúrù ṣé kára àjù wá sílẹ̀ báyìí kí gbogbo òjò tú ni. ṣé mo pé àwa ni wọ́n ń wò gẹ́gẹ́ bí àgbà ìjọ kó wọ́n wá jẹ́ pé àwa la máa tún jọ ẹ jẹ́ ká fi sùúrù tó o tó bá tiẹ̀ dàbẹ́ ń pò tiẹ̀ rí bákan á lè pé ọjọ́ ká fàdúrà ara ẹni lọ́wọ́ nǹkan tó dáa ó ń fàdúrà yìí tó bá tún kù díẹ̀ káàtó náà àdúrà náà la máa fi tó o ẹ jẹ́ ká fi sùúrù ṣe. ẹ dá fún sọ ṣe ti délẹ̀ lóòótọ́ àtúkọ́ àkọ́ni àgbà ìjọ torí pé ajé àgbà ìjọ gan la gbọ́dọ̀ ti ṣe àtúnṣe nǹkan tó ń ṣẹlẹ̀ n tí èmi fẹ́ ká kíyèsí ni pé ní ìgbà kan rí nínú ìjọ yìí pásọgbé ṣe déédéé ó dẹ̀ ń sọ̀rọ̀ dáadáa lẹ́nu pọ̀ tí ń sìn gbàsọgbé ga déédéé ẹ jọ èmi nìkan kò ń chọ́ọ̀chì o èmi nìkan dájọ́ mi sílẹ̀ tí ẹ máa ń pẹ́ kí mi wá síbí báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ jẹ́ àfi ọ̀rọ̀ tí olúwa sílẹ̀ nípa ti ayé àjọra lọ lọ́jọ́ orí n tí èmi ti rí nínú ìjọ káàkiri kí tó dé bí mo mọ̀ ẹ̀kẹ́ bó ti máa ń bẹ̀rẹ̀ rèé àbá tèmi ni pé ẹ ká wá pásítọ̀ mi sínú ìjọ yìí bí bẹ́ẹ̀ kọ́. ká ṣe ń ó wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni Hmm. ọ̀rọ̀ wa yẹra wa ibì kan náà lájọ tò sí. ẹ ṣe hmm. ní báyìí ẹ yẹ ká fi ọ̀rọ̀ síbì kan ká wá pásítọ̀ mi hmm. sínú ìjọ yìí bí bẹ́ẹ̀ kọ́ ṣọ́ọ̀ṣì máa fẹ́ pín. owó ọ̀rọ̀ ti bí a ti yíra. tẹ́lẹ̀ kọ́ ọ̀rọ̀ mi ẹ bá kà sí ọ̀rọ̀ wa kà fọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà náà náà wá jẹ́ máa ṣe sùúrù o ẹ ti mú dáadáa máa fi ṣe. kò tọ́lọ̀ ló sọ àmọ́ sùúrù dáadáa máa fi ṣe. bó ṣe rí nìyẹn just àárí mi ìlẹ̀ ṣàlàyé pé irú nǹkan báyìí ló fà á tí gbẹ̀gà fi kúrò níbi we cannot reach him I don't we lè sọ pé mi báyìí ló wà. mo bí mo ṣe fẹ́ transfer ìlú gbẹ̀gà rẹ̀ ó ti lọ sínú ayé pátápátá ni sá. sista ruth sista ruth ẹ má jẹ́ àsọ bẹ́ẹ̀ tí wọn bá rí wọn lè dédé sọ pé ó ṣe bọ tí ó dá àmọ́ nǹkan tó ṣe mi tó wà á ó dá mi lójú pé tí ọba ti ń ṣiṣẹ́ olúwa sí ni a máa rí ogun lọ́tùnú sí ìyẹn ti dájú torí àwọn ogun èṣù náà máa wò pé èèyàn wa yìí wọ́n dẹ̀ mú kó lọ́dọ̀ wa wọ́n ń fa sọ́dọ̀ wa náà wọ́n ní dẹ́kun àti máa gbógun torí náà àdúrà là máa bá wà pẹ̀lú àwọn padà wà ẹ̀rù ìṣúná padà wà. ẹ máa gbàdúrà máa fọ́nà sọ rere ẹ̀ padà rọ̀ la máa pè ọlọ́run aṣèpàtó ṣe wọ̀ ẹ àmọ́ àdúrà tí mo ní kẹgbà àtàwọn ṣe ìgbà sáà. ìgbà sáà mo gbà ń kọ̀ jẹ́ pé. ọkọ mi ò ní kà kọ́kọ́ kún ni mo jọ pé kó má lọ di pé à nígbà rárá pé kí mi fi gbàgbọ́ tèmi gbé ti ẹ̀rọ ni. gbàgbọ́ kọ́ ni báyà náà gbàgbọ́ ayọ̀ rẹ̀ ló kọ́ náà tẹ́ fi lọ ṣe ọ̀nà ní ìṣọ̀kan mo pe ìgbéyàwó bọ́rọ̀ ṣe bí kalẹ̀ owó tó fẹ́ ni tí ọkọ àti aya bá gbàdúrà ọlọ́run máa ń tètè àmọ́ Olúwa ṣe Olúwa ṣe tó bá dọ̀là ẹ gbé mi Olúwa ti fi hàn ọ̀dà ọ̀dà. Ha kí ló dé tó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́? Ah, ẹ jọ̀ọ́, mi ò ṣe mọ́. <laughs> ìyá yìí pọ̀ ó pọ̀ ẹ jọ. iṣẹ́ mélòó ló ti ṣe tó ń pariwo pé ìyá pọ̀ lẹ́mi tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ́n lójú ni. ẹjọ́ ìdè kò ṣe ìdè kò ṣe mo ṣe pọ̀ tó èlò ṣe máa rọ bóyá ìdè ìdè ah, ẹjọ́. ni sista ruth ń bọ̀ lẹ́wọ̀ báyìí ẹ wò a ní o ríra a ní láti ríra ó lè ṣe pàtàkì ẹ wò a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àkànṣe àdúrà tí mo lò dá tí ẹ wò ẹ aláti lọ sórí òkè a máa pe àwọn pastors pásítọ̀ Gbénga kọ́ lélẹ̀ pásítọ̀ Gbénga o ọkọ àǹtí ẹ̀. so ibi ìbáyìí lọ́wọ́ tá a ti ń wá wọn láti jọ ẹ̀. àyè ah, pé kí sìstá mi pè wọ́n pè wọ́n pè wọ́n. sísá mi. ẹ orí pé gàgẹ ọmọ ah, oh, ṣẹlẹ̀ ó ẹ kó máa pe ẹ ọláfúnṣọ sọmọ pé ó ti rí gbẹngà ẹ nítorí èmi lọ sórí òkè pẹ̀lú pásítọ̀ Richard jọjọ jọba mi pè wọn bá dẹ̀ sí jẹ̀mí àti àmàsọ̀rọ̀ létà ọ̀rọ̀ ẹ̀ ó ṣègbọ́n. ọ̀nà méjì kan wà tá a lè fi mú ìránṣẹ́ ọlọ́run yìí. ọ̀nà méjì ọ̀nà méjì wo nìyẹn o. ọ̀nà méjì wo ni wọ́n ti béèrè. ọ̀nà méjì tí a lè fi mú ni owó àti obìnrin. Hmm. tó bá wàá jẹ bẹ́ẹ̀ torí pèmí náà mọ̀ kó jẹ bẹ́ẹ̀. Tina, ìwọ gbogbo oníṣẹ́ kan. Ah! evangelism ni fọwọ́ báyìí lọ́fíìsì tẹ́lẹ̀ mi. sista tina. sir. ṣé ilé ọlọ́run lẹ wá lẹ múra bẹ́ ṣe múra yìí. <laughs> pásítọ̀ <laughs> kí ló ṣe. don't touch me kí ló ṣe kó n lọ bí ejò. wá wá wá let me tell you let me warn you sori àtìgbà tó ti join church yìí gbogbo moves tó ń make gbogbo ẹ̀ ló yé mi o but let me tell you i am not that kind of a pastor okay so kó padà lọ sọ fún àwọn tó ń rán sọ fún wọn pé o tó ṣe é jẹ́ do you understand me so don't touch me don't touch me ah ah nonsense. pastor pastor pastor ọ kí ló ṣe ìmúra mi kí ló ti mọ ìfiwà difficult láti get nù mi àti inú church yẹn tina agbéṣẹ́ fún ẹ ó ríṣẹ́ jẹ́ àbí ṣé kí wọ́n sọ fún òkojú òṣùwọ̀n ni. Uh-huh. irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ṣó kájú òṣùwọ̀n ni òríṣẹ́ jẹ́ ni. Ah, ah, ah, ẹ̀yin ará mi ẹ jẹ́ á ní sùúrù ẹ jẹ́ á gbọ́ tẹnu ẹ̀ nù. ó wù mí kí n jíṣẹ́ àmọ́ obìnrin ò jẹ́ pásítọ̀ gbẹ̀ngà. ó tó ẹ má wulẹ̀ ṣe àtótónu ní ìkórìtà tá a dé yìí

you remember what you did to me? What did I do to you? You ruined my life. How? You o lọ ṣẹnu fóró o lọ cast mi gbàdúrà yunifásitì nígbà èmi ń tọ́jú ìbọn tí o bá ń ṣe pé pop sí mi tí o bá ń ṣe pé pop sí mi but afterwards I was rusticated. Ah. You were graduate. Did I? Ah. Did you ever ask me if I graduated even when you met me again? Ah. And you want to have a peaceful life. You ruined my life you freaking ruined my life sori mo ti vow láti gbà tí mi ò ti di pé mi ò lè rí school kankan wọ̀ mo ti sọ fúnra mi pé I am going to get back to you and I will get back to you real good. Bọ́lá olú ilé ti pọ̀ jù náà ilé ti pọ̀ jù. Ìṣòro tó ṣe get me mad màá lù ẹ̀. Ah, I will break I will commit murder right Please let him let him go let him leave my house o. Oh. odindi èmi ìránṣẹ́ ọlọ́run alààyè tí ọlọ́run ń lò tí àwọn èèyàn sì ń bu ọlá fún. ó ní gbàgbọ́ gbọ́ bí rẹ̀ ti ń rí láàá. ìwà àti ìṣe wa nínú ìjọ ó gbọ́dọ̀ yàtọ̀ a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí àwọn aráyé ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọsìn wọn ò ka bíbélì mọ́ ìwà àti ìṣe mi àti ẹ̀yin oníwọ̀n wò báyìí abẹ́mu so we must learn to live by good examples mo gbọ́dọ̀ rí àwòkọ́ṣe rere lára èmi àti ẹ̀yin now last Sunday service ìgbà táwọn choir minister choir master please take note there was a particular lady tó wà níwájú tẹ́bárí aṣọ tí lady yẹn wọ̀ Jesus no no no no no ojúgbà mi tì fún these are some of the things that we need to correct as ministers of God ara tí mo sọ nìyẹn elder mo ń sọ̀rọ̀ ẹ̀ ń sùn. láì ṣàfiṣe. please stop that i don't like it iwájú ọlọ́run la wà ẹ let's learn to respect God's presence. because bí a bá ṣe welcome wọn impression tó bá ní wọn ló máa gbé padà. wà ní o. ẹ jọ mi ò like àti máa sọ̀rọ̀ sí wa lára kò sọ́mọ kékeré ń bì but let's learn to do the right thing we must change our attitude must change sister dorcas will you stop that i am talking, you are pressing phone. This is what I'm talking about. Now, to my yẹ pé church service ń lọ, bẹ́ẹ̀ ṣe wọ́n phone? tẹ fóònù Then the church members want tẹ phone. àwọn máa complain. Our level of indiscipline in this place must change. And it must change right from now. Ẹ jọ̀ọ́, I am begging you in the name of God. Let us do the right thing. It doesn't cost us anything let us do the right thing let us live by good example. wọn á fẹ́ ní ṣe. bíbélì wípé ẹni tí a bá bá wí tó bá ń wá ròkè. òun yóò máa ṣe kí ni ó máa parun lójijì. wọ́n dẹ̀ ní ọmọ tí bàbá bá fẹ́ràn òun ló máa ṣe kí ni. bàbá ayé kò ní jà wá tẹ̀ kò ní jà wá tẹ̀ bí tara ọ́ ayé onídàwà tọmọtọmọ máa tí wá sí mi ó ní gbàgbọ́ gbọ́ bí áńgẹ́lì rẹ ti ń wí láàrin ọ̀tá. èṣù ẹni bí ni ó ń búramúramú òun ẹni tí ó pa kiri àdánwò ayé. àtọmọ Èdùmàrè máa ṣọ́ wa o Ọlọ́run ó má ṣe gbàgbé wa lábẹ́ bó tilẹ̀ wù kó rí fi ṣọ́ rẹ̀ ṣọ́. dì í lọ́wọ́ má stop ẹ̀. máa dá dúró kò lè ṣe eléyìí ọkọ mi ní mi dẹ̀ nígbà kó ṣàṣì dànù. bóbí gbẹ̀ngà tẹ̀síwájú láti lọ máa ṣiṣẹ́ tiẹ̀ lọ. kò kò ṣe kò lè ṣe. ó máa ṣe. kò ṣe. ó máa ṣe. wọ́n ní kò ṣe. kò ṣe. kò ṣe. àní kò ṣe. àní kò ṣe mo. ló ṣẹlẹ̀. lálà burúkú kan sí. àlà burúkú irú àlà gbogbo. All right. Um, they can go suit, you know. to be careful. I'm up with you. No problem. And don't forget the dream. Eh? Be mindful. Eh, these are perilous times. You have to be careful. My dear, don't worry yourself. Hmm? I've told you. We have prayed about it. Okay? So, Kusiwala, God is in control, okay? And the Bible says, No weapon fashioned against me shall prosper. So calm down. Eh? All right, there. So I have to start going. It's in late. All right, take good care of yourself. I'll miss you. I will too. All right. All right. So give me a call and keep praying for me. All right. See ya. All um, Sister mi, ṣé kò ṣe pọpọ yìí ti lọ? Wọ́n ti lọ. Ọ̀sùn fẹ́ kán gbé mi dání ni. Kí ni gbogbo eléyìí tó kó sí? Kí ni gbogbo eléyìí gbégun ní òòyì? Ọmọlé onígbàgbọ́. Kí ló kó sí? Kí ni gbogbo eléyìí? Kí ni gbogbo eléyìí? ẹ tó wà half naked yìí. ẹ wo sista mi kò sí nǹkan tó rọrùn pẹ̀lú nǹkan tí mo wọ̀ náà. kí ni kò sí nǹkan tó rọrùn pẹ̀lú nǹkan tí mo tó wọ̀ yìí. kò sí nǹkan tó rọrùn sista mi mo ti bẹ́ẹ̀ tó dàbí wọ́n rí wọ́n yìí. ìmàrí ti bá dé. kí ni àbí wọ́n rí wọn kiri báyìí. oníjà ah. wa tẹ̀lé tara ìjì ayé kò níjà wa tọmọtọmọ. ohun tí a fi hàn mí nígbà tí mò ń gbàdúrà fún yín òun ni wípé ìjì ńlá kan ó ń ja ìdílé yín ó ń ja ìgbéyàwó yín specifically and tí ẹ kò bá tètè gbé ìgbésẹ̀ ó lè bà nǹkan jẹ́ ju bó ṣe yẹ lọ. kò sí nǹkan míì tí a lè ṣe tó ju àwẹ̀ àti àdúrà lọ nítorí pé kí ni àdúrà òun ni ọ̀pá kìrìsìtẹ́nì kò dẹ̀ sí nǹkan tí àdúrà ò lè ṣe. pásítọ̀ ó dàbí pé kò tó mò ń sọ yé mi ṣé rí ọkọ mi tí mò ń sọ yìí ó ti pẹ́ tó ti jáde kúrò nílé rẹ̀ tó ti dèmi àtàwọn ọmọ sílẹ̀ ó ti pẹ́ gan-an ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ fún mi ń sìn pé ah, àdúrà àtàwẹ̀ àti ẹ̀gbọ́tàdúrà ṣùgbọ́n àwẹ̀. ẹ gbìyànjú bíbélì wípé kò sí ohun kan tó ṣòro fún ọlọ́run láti ṣe ṣe nígbàgbọ́ ẹmọ tí bíbélì sọ yìí you know what the bible says it says if you have faith like that of a mustard seed you will command the mountains and they will move. Hmm? so tí baboyin ba bá tó strong tó bá firm mo ní ìdánilójú pé kò sí nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ ọlọ́run ọba tí ò ní ṣe fún yín ṣọ́rọ̀ mi yé yín. Yeah. lọ́wọ́ kan báyìí àdúrà nìkan ló lè ṣe. àwẹ̀ àtàdúrà náà ẹ jẹ́ kí n gbàdúrà fún mi orúkọ Jésù bàbá gbàdúrà fún ọmọ rẹ gbogbo ohun tí ń ṣe ẹ̀dùn ọkọ ẹ̀ Olúwa bá yanjú ẹ̀ Jésù Kristi Olúwa ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́ àdúrà ẹ má gbàgbé o àdúrà àti àwẹ̀ ni o. ojú gbẹ̀ngà ah, ah, ojú mi ò lè tàn mí jẹ gbẹ̀ngà hmm, ìgbín ẹ̀ tẹnumọ́ gidi títí tó fi gùn dókè you always said I'm going to end up being a pastor and here you are man congrats man. Anyways, anyways, not that um, I wanted to be. I I heard God's calling, and ṣòrí one thing ni pé um, ṣòrí pastors pé oríṣiríṣi àwọn pastors kan wà tó yẹ pé probably they just got a flash or a text message from God, and the next thing they are going into ministry. But for me, I heard God clearly, as in the calling was so clear. Ah, there are different ways that God speaks to His people. By the time you come to that realm in the spirit, I can tell you that you will be far far better than what you are. Right? Yeah, very well. let's open this up. So how you doing? How you doing? Well, very well, very well. How is, how is your family? ìyàwó ọmọ eh, ah, all good all oh, good ọwọ́ tí màá rí all good ìmọ̀ àwọn ìyá máa sọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ ọmọ pàṣẹ ní pé àwọn ah, sọ̀rọ̀ yẹn ẹ̀pọ̀ eh, lórí àkànṣe ọ́fíìsì ní mm, pé mm. àwọn tó fẹ́ gba yín ní yín wà á ta àwọn ara rẹ̀ ló anyways you you're still my. Hello, Pastor. Ẹ Ah, blessings to you, sir àlàáfíà la wà sà àlàáfíà ni gbogbo ìjọ wà sà amen. mo kàn ní ó tójọ́ mẹ́ta ni pé kí n bẹ̀yìn wò mi ò gbúrò yín ṣe kò sí. ọpẹ́ ní fọlọ́n sà we are fine sà. àwọn ọmọ mi kọ́ bẹ́ẹ̀. wọ́n ti jáde ó ní one um, fellowship tí one of our sister church ń ṣe ibẹ̀ ni wọ́n lọ sà àtàwọn ará ìjọ. all right sir all right sir ah so good to hear from you sir okay sir okay sir màá jíṣẹ́ sir. ọlọ́run àgbàdùn wa àlàáfíà lọ́la àwọn máa rí nígbà gbogbo ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ you blessed mo kàn ní náà ni. Ah, um, eh, Sabri, báwo ni? Eh, mo ṣe dáadáa sà ṣé kò sí kò sí wàhálà èmi ní kéde wàá fẹ́ mi mú orí wọn torí pé tọ́lọ́wọ́ bá ṣe yan lóore ọ̀pẹ́ láàdá ọlọ́run ṣe mí lóore má nígbà yìí. báwo gbà ilé pásọ ni mò ń gbé mo tún wá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àwọn àgbà wípé owó ilé kò dáa kí èèyàn kó mu lọ síta. wá lọ kọjá lọ kọjá lọ bá rí owó nílẹ̀ nísòro orí owó nílẹ̀ àbúrówó yìí. mo ti kọ́kọ́ rí i mo kọ́kọ́ rí i nílẹ̀ ni mo wá kọjá lọ mo tún kọjá bọ̀ mo pariwo ta ló lówó ta ló lówó kọ́ bá lọ́ọ́ bìnrin lókè tí wàá lọ jí ewúrẹ́ o mi ò rẹ́ni tó lówó mo wá mú owó ìgbà kò sọ́wọ́ mọ́kà bí mo yẹ kó sọ́wọ́ ìpẹ́ ṣe máa sọ fún wa kò ní dáa kébì máa san ìdá mẹ́wàá kí ìṣẹ́ wa kó ìdá mẹ́wàá lọ sí ṣọ́ọ̀ṣì mi kọ́ wọn ká. nínú owó torí ló ti fẹ́ sọ̀dá pé ah, kí wọ́n máa kó owó òdì àmẹ́wàá lọ sí ṣọ́ọ̀ṣì mi pẹ́ẹ́sì pé ọ̀dọ̀ pásọ̀ mi pé kémi kúkú bá yín fi owó yẹn ra nǹkan tó bá ń wọ̀nyí tẹ́ bá fẹ́ jẹ kẹrin lóyún ní í sìn kémi lọ́ọ́ wa. all right um, jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ sórí ìdá mẹ́wàá kò í ṣe nǹkan tó máa ń fún òjíṣẹ́ ọlọ́run ó jẹ́ owó tíyàn máa ń san sílé ọlọ́run ó ṣe kó máa ń fún àlùfáà ìdá ten percent whatever increase tí ọlọ́run bá okay so wọ́n máa ń sọ sí ilé ọlọ́run ni wọ́n dẹ̀ máa fi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní fún àwọn tó bá kù díẹ̀ káàtó that is what it is meant for okay so kò yẹ pé wàá fún mi àbí màá fi ránṣẹ́ no it doesn't work like that ṣó ti yẹn sìn so anytime tó bá ti ní ìdámẹ́wàá tó fẹ́ san wàá mú lọ sí ilé ọlọ́run church wàá mú lọ sí church. ìmáàmù wa sọ ní olè. so i think that's what you should do. mo ti gbọ́ wọn. Hmm? mo ti gbọ́. àwọn gbọ́dọ̀ tí ó ṣọ̀wọ́n ọ̀rọ̀ owó là yìí owó tá a yìí. <laughs> ẹ o ìdí ni wípé sori òtítọ́ yìí ìkan kò sí nǹkan tí wọn bá ní láyé tí wọn bá ti fi òótọ́ sí kò lè pẹ́ and um, lest I forget mo ti ẹ̀ ti fẹ́ rí ẹ tẹ́lẹ̀ sori um, gbogbo àwọn ìwà tó ń wù ládùúgbò I am getting tired of it àwọn èèyàn fẹjọ́ ẹ̀sùn mi almost on daily basis sori gbogbo wọn ní àwọn obìnrin ò gbọdọ̀ kọjá ìwọ ni tó máa ní ọmọ alágbo ń jà ìwọ ni tó máa ní ń gbéborò ń ṣòfófó ládùúgbò ìwọ ni kí ló dé ìwọ tó dẹ̀ mọ bí mo ṣe jẹ́ I don't want that. Pastor ẹ má bínú àwọn abatẹnijẹ́ mi ìgbọ́n ti rí gbogbo ọjọ́ iwájú mi náà ń ṣọ̀ wọ́n ti gbé ìràwọ̀ mi máa tàn nínú ilé iná ṣe ń wá àkóbá fún mi àmọ́ gbogbo ẹni tó bá kó àkóbá fún mi ògúnlákayọ̀ ṣe máa lọ. ṣé kò mo yìí ń sọ̀rọ̀ mi ò tí ì dákẹ́ yọ sí sẹ́yìn ó ń gbé ogun lákàáyé nínú nínú ilé mi uh, ìwọ ìwọ gate man àlùfáà ìwọ gate man pastor. Uh, uh, because i'm working with your god of iron ogunlakaye gate man. and that, that's why you're saying that. Sorry. wo i'm warning you for the last time honestly tí n bá tún gbọ́ any report lórí ẹ you will leave this place mi ò lè máa tolerate gbogbo nonsense èmi mo ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mo ń fún àwọn èèyàn nímọ̀ràn and you're causing all of this for me see i want you to be very careful and I'm not joking about it. Um, jẹ́ kí ìṣẹ̀ tó ń gbà jù àtúntà Spiritual father. Yeah, yeah. Ṣé o lọ sọ́dọ̀ wọn ni? No, no. Wọ́n call ni. Mm. Wọ́n ní um, pé ó tó jọ́ mẹ́ta táwọn ti gbóhùn wa. So he just called um, to check on us. Mm, that's good. Yeah. Very thoughtful. Èmi náà pè wọ́n. Okay, please try to because he was worried. He was worried. Okay, okay, okay, okay. Ah, that's true, that's true. Um, ọmọ nǹkan tí màá fẹ́ ká ṣe lórí Um, I want us to do something slightly different from what you know every other person does. Um, normally, but táwọn yẹn máa ń ṣe ni pé irú owó yẹn wọ́n máa ń yọ but máa fẹ́ kí a lead by ká set good example and what I mean by that is um, tá salary from our own personal income I mean our own personal salaries You can try ká wo tá bá spare fáwọn widows yẹn you know it will make more sense than you pay ká máa yọ owó church accounts, come raise funds ó máa ń jẹ́ kó dàbí every pastor is just after getting money you know from the congregation or what do you think. Mm, That's fine, Abby. Ẹ kúlé o. Sísá mi, ẹ kúlé. Ah, ẹ kúlé sẹ́. Ǹjọ́. Kí ló ṣe lóògbà tí mi bá kúlé ńkọ́. Dámi lóhùn, wákòtò ẹ̀ṣẹ̀ ọmọ onígbàgbọ́. Ẹ wákòtò ẹ̀ṣẹ̀ ń Irú rìn irú rìn kiri wo nìyẹn? sísá mi ẹ̀wò kò ń ṣe fault ní tráfíkì yẹn ti pọ̀ jù hmm, ah, ah, ah. ó dà pé ẹ jáde lé nílẹ̀ ṣe rò pé kò tráfíkì yẹn pọ̀ seriously. wọ́n lọ ń tó ń parọ́ ara ló fi irọ́ yìí ni irọ́ yìí ni kò fọ́nì o kọ́lọ̀ oṣù ẹ̀ o ṣe ti gbọ́. ẹ wo ẹni ebi ń pa mí. Hmm. tó bá ti dé kitchen tó bá ti dé orí rẹfrigirétọ̀ wàá rí ata tútù tí wọ́n ti lò wọ́n lọ rí rẹfrigirétọ̀ méjì wọn bù sínú kíkan wàá rí epo náà èyí náà wà ní kíkan lẹ́gbẹ̀ẹ́ mi kò sáà wọn bí ti máa gíwà wàá ráìsì tuntun bẹ́ẹ̀ náà kò lọ sí oúnjẹ tó máa jẹ. sọmi látàárọ̀ tí yàn jù lọ ibi ń pa mí lóye gẹ̀ẹ́sì mọ̀ pé bí máa pa mí. màá dáná léde orinrin arin lọ màá dáná léde mò ń bọ̀ tí bá dẹ̀ ṣe wọ̀ náà dẹ̀ jẹ́ òun dẹ̀ ní òun ní sọ́ra tómi kílẹ̀ tó mọ́ màá ṣe wà jẹ́ òun ní òun ní jí kó bá rẹ̀ kó tó tómi. Sirat Sirat. Má ní sùúrù. Ẹ ó sọ fún mi pé tó bá ń bá àwọn ọmọ yìí try kó máa calm down. Ṣé àwọn ọmọ yìí generation wọn yàtọ̀ sí tiwa? A lot of things that are more they don't know it. Okay? So try to bá ń bá wọn sọ̀rọ̀ kó máa bá wọn sọ̀rọ̀ in the form of ẹni pé òun advice wọn. Wọ́n ti fi bá wọn kọ́ra kọ́ra kọ́ra wọn kò máa believe owó hash. Àwọn tó bá lè ti believe owó hash they will not listen to you. Ọmọ yẹn kéré lélẹ́yìí ọmọ kékeré mi. so bó ṣe ń wọlé tó bá lọ jẹjẹ ẹ fi oúnjẹ yẹn máa ti bọnú múlẹ̀ kò bọ́ fi tó yẹ fóúnjẹ lọ bíbélì wa táwọn àjọ méjì jọ ń kà ó fi yé mi pé àyà àyà ọmọdé àyà ọmọdé ni wèrè dí sí pàṣọ ìtọ́nà rod of correction of mababi bible táwọn méjì jọ bìlíìfù mẹ́rin tèmi kòkó ni ó ń tọwọ́ bọ̀ mú ni ó ń tó ń jẹ bọ̀ mú kí ni mo fi kanra báyìí pé ó ṣe tí ò dààmú bá ẹwọ fún mi lẹ́jà rèé. mi ní kó má bà sọ̀rọ̀ but má máa jẹ́ kó jẹ́ gbogbo àlọ́ máa pariwo. Ah, ṣé mo pariwo ní ìta sọ èsì mo ní ìta sọ èmo pariwo báyìí. òun pariwo you're too harsh now ah, ah. you're too harsh. ìdààmú tó bá ti di next time tó bá ti pẹ́ nípa káàbọ̀ pẹ̀lẹ́ o ariwo rìn yẹn o. well anyways àbúrò ẹ̀ tó ti wá sí mi. ẹ ṣọ́ra o Ah! mo ti gba sátánì láàyè láti lò mí ah! ọlọ́run ṣàánú fún mi báwo ni mo fẹ́ ṣe báyìí. Ah! ọba ọ̀run ràn mí lọ́wọ́ àdánwò tí ń bẹ níwájú mi. bíbélì kò sí ẹ̀ṣẹ̀ tí ẹ̀dá lè ṣe tó bá fi ronú ló àtà ọlọ́run tuntun láti darí jù ọlọ́run ọlọ́run fẹ́ ìkọ́ ẹlẹ́ṣẹ̀ èèyàn ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tún ni ẹ̀ don speaking fire fire battle his flesh is very very strong that's why i say every step tí ọba bẹ take ìgbésí ayé wọn torí àdéhùn máa ń wá lórí tí wọn lè fún òjíṣẹ́ ọlọ́ọ̀kan ni a máa borí ẹ̀ tọ́lọ̀ wọn máa borí ẹ̀ àwọn fúnra wa ọ̀dà àbíṣe pé tí ọlọ́ọ̀ ti sọ ẹni tí ò ṣe òjíṣẹ́ ọlọ́run kò sí bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe lè mú tó líle ni wọn darí jì torí ọlọ́run fẹ́ kọ́ ẹlẹ́ṣẹ̀ torí ẹ máa wá sọ. mọ̀sádì èmi tó ṣe wípé mo ń kánsẹ̀ àwọn èèyàn mo ń gbàdúrà fáwọn èèyàn náà ń gbàdúrà ṣé yẹ kó jẹ́ irú èmi ni màá tó wá fọ́ sínú temptation báyìí i mean oh ẹ ẹ o ti ṣẹlẹ̀ àmì rẹ mọ. Pásítọ̀ tí Ọlọ́run àfàtọ́lọ́rùn lò ó di dandan kárí àmì wò ó kéṣù ó dán wa wo, amo àmọ́ ẹ ṣọ́ra ó kéṣù ó má bá ti ṣubú àmì wò àmì wò àmì wo láyé jẹ́ o àmì wo àmì wo láyé yìí ẹ ṣọ́ra o kẹ́ má bá dìtẹ̀ fẹ́ ṣù. Show me fi mí olúwarun kéṣù má fi mí ṣe ẹ̀yà kí má dìjà fún.